آه، بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم على رسوله الأمين وآله وصحبه الجر الميامين ومن استنى بسنته وفتفى أثره إلى يوم الدين وبعد آه الحمد لله آه أدت أفهم الله وبه أتركات يفوان نبي محمد صلى الله عليه وآله وسلم آه ní àsìkò lẹ́ẹ̀kẹ́ tí ó kù tí ìrun zoho tí yóò fi wọlé àwọn afáwa tí a gbé wá àwọn náà ni à ń rí ní ojú strain àṣemọ́gbọ́n wa ojú ni wọ́n wọ́n ń ṣe àìmọ̀ fún olóko wa so a fẹ́ kí ọba tàmọ́lẹ̀ sí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ náà òun náà ni àkọlé tá a kọ kí ni ó lè fa èébú àti ìmọ̀ ṣépè níbi ọ̀rọ̀ dáwà pé ìpìpì sí ẹ̀sìn ẹ̀pọ́ rẹ̀ sí lóòótọ́ kí ló lè fà á téèbù ìbára ẹni lórúkọ jẹ́ àìmọ̀ ṣe kẹta ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló lè fà á níbi ọ̀rọ̀ dáwà sòtòrí àwọn ṣéèkì wa tí a gbé wá tẹ́ bá ṣe mọ̀ wọn àwọn àna ṣéèkì Abdulfatah الفارومي حفظه الله تعالى ورعه وكان سلام سيويا آه، الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ọgbà اللهم فنلاتي ما láti máa wò wá ní àsìkò yìí so àti ṣe àgbẹ̀yìnà ṣíṣe tí à ń wò wá gbogbo wa ni a kí kí a káàbọ̀ sí orí ètò yìí Sheikh Mahruf Adébáyọ̀ tí wọ́n jẹ́ olùdarí ètò yìí Daaru Bayyina TV lọ́nkọ́ bá wa ṣàyìn lẹ́sàn-án rẹ̀. جزاكم الله خيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم أهلا وسهلا إكابو جزاكم الله خيرا أكو بوا أولم عليك لكم كل دين لا داري آمين أتعينا أحسن الله إليكم نعم لكم نعم àwọn kankan ń ṣẹlẹ̀ ní àsìkò yìí pé hmm. àti pé a ti sọ náà rí hmm. eh, kò sí bí òṣèlú ṣẹlẹ̀ hmm. káta ìlàkì ẹni sà ẹ̀mí ìdẹ̀fi kọ wà ní ìlú ní kí nìkan náà ni pé ìjà tí ń bẹ láàrin àwọn ahlùsọ́nà àti ahlùbídà <laughs> ìjà tí ń bẹ láàrin òtítọ́ àti irọ́ tóyìb eh, jẹ́ ẹlẹ́kàn ìbára pàápàá jùlọ láwọn eh, àsìkò tá a wà yìí so irú títí àfáwọ abdulhakeem al-Qurtubi àti ah. pé wọn ti dákẹ́ wọn ti gbáfà lọ sí <laughs> Abuja. Eh. irú tí ilé tí wọ́n tán tún parọ́ mọ́yàn náà orí hmm. tí wọ́n sọ nípa tọ̀rọ̀ ti yín náà hmm. àti gbogbo àwọn báwọn so hmm. ẹ̀dàkùn akànfẹ́ just ìsọ̀rọ̀ nípa ìjà tí ń bẹ láàrin ahlus sunnah jamaa kí ló ń fà àti pé kí ni ojú tí mùsùlùmí gbọ́dọ̀ fi mọ́ wù lẹ́lùmí ìyókàn gba àwọn àdìsúná in fact gbogbo ẹ̀nà máa ń bájà hmm. wọ́n sinmi ìjàrí hmm. eh, wọ́n ti gbélé jà wọ́n ti sọ nípa ilé wọ́n ti sọ kódà ọ̀rọ̀ ti dé bí wọ́n ti ń gbé wọn lọ kóòtù sọ ẹ̀dá kan ìkàbọ̀ ìrìnà àárín ìzákùnlá fún تو جزاكم الله خير شيخ معروف حفظكم الله ورعاكم سدد الله خطاكم وكلكم بقى شايلين لسه ṣe rí ọ̀rọ̀ tí a ní kí n sọ̀rọ̀ lé lórí yìí mm. ọ̀rọ̀ tí ó ṣe kókó gan tó mm. torí pé ní ẹni tí ó bá ń ṣẹ̀mí ní ìṣẹ̀mí ìka ìsìnkún mm. ní àsìkò yìí tó kò gbọdọ̀ máa ń mọ̀ sí nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lórí yìí tó yálà ó fi sí ọ̀dọ̀ àwọn ahìlẹ́sìn náà tó àbí ó fi sí ìgbà igun kejì so àmọ́ kí ọkàn wà lásìkò yìí kí n ní pé mi ò fi síbì kankan hmm. so èèyàn ò lè pẹ́ nìyẹn láì pé bá kò mọ nǹkan tó ń lọ ní àwùjọ ni so ẹni tí ó bá sì mọ nǹkan tó ń lọ nípa ẹ̀sìn hmm. so nǹkan tí ó dáa púpọ̀ jù ni wọn tó kàn dáa tó dáa tó jẹ́ orí lílá ńlá hmm. òní kọjá pé ìdí òdodo náà lè yàn wá ṣé àwọn bá ṣe ń sọ yàrá nǹkan bẹ́ẹ̀ tí wọ́n mọ nǹkan tí ń lọ tiwọn kí tuntun wọn mọ kankan tí ń lọ́ọ́ tí wọn sọ irú àwọn ẹni yẹn tó yẹ pé wọ́n bá jẹ́ni tí wọ́n wà nídìí súnà ṣe gẹ́tẹ̀ báwọn ajẹ́pẹ́ nìyẹn jìnnà sí règbèrègbè ọ̀rọ̀ yẹn nìyẹn ìṣàǹtó hmm. àìpé kò bá sí pẹ̀lú alùsùnà ajẹ́pẹ́ nìyẹn òun ọmọ tá ti ń lọ nípa ọ̀rọ̀ òun nìyẹn hmm. torí ẹni tó ń bá wà nídìí súnà kì í ṣe pé dandan ni kọ́ gbọ́ sí i ṣètìgẹ́tẹ̀ àmọ́ tọ́lọ́mbá ti ní ọ gbọ́ Hmm. ó gbọ́dọ̀ ní stand. gbọ́dọ̀ ní stand lórí. ee eh, pé ah kí ni ìṣẹ̀lẹ̀ gan kí ni ìṣẹ̀lẹ̀ àwọn tí wọ́n kàn ọgbọ́ wa ní mọ́kátí irú bí eh, mùdúró mọ́kátí ti ń ṣe tún hátàkà wọn sábà Nabi sallallahu alaihi wasallam publicly sọ̀kẹ́ nìkan wá ní à ah, ní ìṣe ẹ̀gbọ́ pé wọ́n ti ń kankan bá ah. aláwùjọ tàwa yìí hmm. ah. sòrò yẹn so kẹ́nìkan ò ní báyà gbà á bẹ́ẹ̀ hmm. so ó ní pé ṣẹ́rí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ tí wọ́n kálukú gbọdọ̀ gbìyànjú kọ́ ọmọ nǹkan tí ń ṣẹlẹ̀ so pé n táwọn méjì ti ń fà láàrin ara wọn yìí mm. ewu ló ṣe déédéé alkitabu wa sunna wa hadha laysa bi jadid mm. wàláì gbogbo ohun tájọ ń fà láàrin ara yìí kì í ṣe tuntun wa lan yakuna jadidan kò sì mm. ní jẹ́ tuntun náà o láéláé so bal al-amru ọ̀rọ̀ yóò máa lọ ni yóò máa lọ ni kọ́lá ìfún tí bá ń ka àwọn ọ̀rọ̀ sẹ́yìn ní ọ̀rọ̀ ìtàn tó ká gbé káti ẹ̀kọ́ gbé látàrí àwọn ànábì ọlọ́run ọba ànábì Muhammad sallallahu alayhi sallam so àdìpẹ́ ànábì sallallahu alayhi sallam náà pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ọ̀gbà fún ànábì wọn jọ fà á kátó ní ìrìn yóò nǹkan tó wọ́n lè mọ ní à ń fi mùsùlùmí àfi ń wé kéfèrè ok tàbí tó di ayé tí ànábì lọ tán ṣùgbọ́n àwọn èèyàn jáde lóríṣiríṣi tó ń kálukú sì ń yà yẹlẹyẹlẹ ní ìlànà tó takò lànà ànábì sọlọ ọsàn hmm. àwọn tó wà lórí ìlànà ànábì wọn ọmọ ìyẹwò hmm. ògbò láti má máa takò wọn so a rí khawarij a rí àwọn ṣíà hmm. a rí àwọn mẹtẹzílà a rí àwọn mọrọjíà a rí àwọn àṣàyẹrọ gbogbo àwọn àtòròdíyà ìnàgbẹ́nà àwọn sufi náà tó jáde lóríṣiríṣi àwọn àfàsùn sí wọn lọ́rùn kalẹ̀ láti máa pe àkíyèsí wọn hmm. so wọn máa pe àkíyèsí wọn tí wọn bá ń ka tíra lóríṣìíríṣìí máa rí pé hmm, nǹkan ti kọjá hmm. wàláì kódà yìí tá à ń fà yìí á ò fúyẹ́ nínú àwọn nǹkan mi tó ti kọjá wàláì tó fúyẹ́ so náà gbogbo nǹkan à ń fà yìí nísìnyìí so ìtàn yìí a gbọ́dọ̀ mọ̀ a gbọ́dọ̀ mọ̀ so ní àwa tí a wà lórí òdodo Ahlus Sunnah wal Jamaa wàláì tí ń ṣe dáwọ́tò rẹ̀ èdè tó wà láì mọ̀ fẹ́ràn torí n tí ó fi hàn lọ́kàn balẹ̀ òun náà ni ẹ̀rí jẹun lórí nǹkan tó bá ń ṣe hmm. so ó kílẹ̀ pé alùsùn náà eré òdodo ni wọ́n wà ká sì mọ̀ pé orí òdodo náà lábúrò ní olódodo tí wọ́n máa ń lò bó ní olódodo ṣe máa ń rìn hmm. bó ní olódodo ṣe máa ń sọ̀rọ̀ hmm. bó ní olódodo ṣe máa ń pèpè bó ní olódodo ṣe máa ń dáàbò bo ara rẹ̀ wàhálà gbogbo kíní ìlú yẹn gbọ́dọ̀ mọ̀ bó ṣe wà nínú àwọn àkọọ́lẹ̀ hmm. so tó ṣe kókó fún wa nìyẹn ṣẹ́rí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí kò gbọ́dọ̀ yàrá lẹ́nu kò gbọ́dọ̀ yàrá lẹ́nu torí pé kí ni alhaq ma albatil hmm. yani khusumatuhuma aw khusumatuhuma hmm. mustamirratun ila ila qiyam as-sa'a yóò máa lọ ní títí tí ayé ò fi tí ò fi parẹ́ olódodo wa ní dákẹ́ àwọn onírọ́ náà ní dákẹ́ ẹ̀rù kí mo sọ̀rọ̀ kan níjọ́ kan tí mo mú àyà Qur'an kan wá hmm. nípa fìràáhùn tí fìràáhùn ń sọ pé ṣe ike ẹ̀rù ń bà mí <laughs> ẹ̀rù ń bà mí hmm. kí a lóbi Musa kọ́mọ àkọ́kọ́ ẹni àkàfù àyè bá dìlà dínà kùn àwọn ẹ̀jẹ̀ hmm. àlàfẹ́ láti fasad tí fìràáhùn sọ pé ẹ̀rù ń bà mí ìfẹ́ kó da ẹ̀sìn rú o ìfẹ́ kí Musa kó da ẹ̀sìn rú ẹ̀wọ̀n kan kí fìràwọn ọmọ sọ fún ọ̀fẹ́ kí múta ẹ̀dẹ̀ ẹ̀sìn rú pé wá sábẹ́ abáyé jẹ́ níwọ̀ yìí hmm. so olóòfin mọ̀ kó ṣe rí ẹni tó bá ń ṣèbàjẹ́ ohun hmm. hmm. wọn nígbà tí ó jáde bọ́ta ṣé ó ní oníbàjẹ́ làwa yìí tujọ tó ń bàjẹ́ bèrè jáde pé ń bàjẹ́ ni wá wàláyà ayé rẹ̀ ń da dé dèbí ẹ̀rọ ayé rẹ̀ ah ìbàjẹ́ là ń ṣe yìí ayé Hmm. torí ó ti ródòdó nù àdúrà tó kọ̀kọ̀ fún ni kọ́lọ̀ ń kọjú kó gbà hmm. tó kọ̀kọ̀ náà nìyẹn hmm. fìràwọn ní ní àkàfọ̀ àlékún ayé wà dìlà dínà kù ẹ̀rù ń bà mí o ọmọ dẹ́sẹ̀ rú irú o àwọn yẹn jẹ àwọn ìfìlẹ̀ ọmọ àmọ́ wa tó ṣe bàjẹ́ lórílẹ̀ ayé o ọmọ àgbé bàjẹ́ lórílẹ̀ ayé ẹ̀wọ̀n kan kí fìràwọn ọmọ ló wọ̀ fẹ́ kẹ́nìkan ṣe bàjẹ́ lórílẹ̀ ayé sínú láti mọ̀ pé onírú ò ní dákẹ́ olódùn náà ní ọ̀rọ̀ ní fọwọ́lẹ́ hàn nítorí pé kí ni tábìlì dákẹ́ olódodo jáde bọ́ta olódodo jáde bọ́ta yóò sì mọ onírọ́ lọ́n pa hmm. so onírọ́ wa jáde wọ́n sì ní ah, eré òdodo lẹ́wà so hmm. náà ní gbogbo nǹkan tí tí ó ń ṣẹlẹ̀ yìí hmm. so tí ó ń ṣẹlẹ̀ ní suntu tó ń ṣẹlẹ̀ ní pàǹtí so ó tó ṣẹlẹ̀ ó tó ń lọ sábújá yìí ní ńlá ìtàn àìlà so bí kò ṣe lójútùú tí wọ́n rí pé kò sí nǹkan kan bí yìí kí leléyìí sọ sẹ́rí wàhálà àdúrà fọ̀kànbalẹ̀ là ń ṣe yìí bá kì í ṣe àdúrà pé pé èèyàn ń wá pé wọ́n fẹ́ ṣàbòsí wàhálà àdúrà fọ̀kànbalẹ̀ àdúrà pé àá ẹfẹ́ fi irọ́ hmm. ẹfẹ́ fi irọ́ ẹfẹ́ fi ẹfẹ́ fi ṣàbòsí fún ẹni tó wà lórí òdodo ni so bí ẹni láì pẹ̀lú ògùn ọlọ́run ọba. Hmm bí títí Àbújá ló tún ṣe rí náà nìyẹn pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run ọba hmm. so èyí tí mo fẹ́ sọ nípa ọ̀rẹ́ yẹn nìyẹn so kí gbogbo kásá fojú lọ́nà hmm. kásá gbìyànjú káwọn tẹ̀lé òdodo hmm. so ẹ fi mọ́ watch ẹ máa wo ẹ̀rí oníkálukú lẹ́yìn tẹ̀ ń wá àwọn tí wọ́n ń wù wá nìyẹn ń sọ o àwọn tí wọ́n ń tẹ̀lé wa ẹ̀hẹ́ tó ń tẹ̀lé ọ̀rọ̀ yìí ẹ gbogbo tó wá belong sí tí mo náà ó sá belong sí ọkàn mi méjèèjì máa gbogbo ta ní ńlẹ́rìí lẹ́rìí nǹkan tó ń sọ yìí so wallahu a'lam. jazakumullahu khairan assalamu alaikum. ṣéèkànà ah, ní jòní àrí tí ẹnìkan tí ó jáde lẹ́bi hmm. gbọ́n náà ṣe wọ́n ń gbọ́ àwọn gbórúkọ rẹ̀ jackman hmm, hmm. tọ́ ó ní ọmọ kan bẹ ìrìnlẹ́kùn bí wa kìnnìkan fàtáì náà ń korúkọ ẹ̀ èrò sọ̀rọ̀ so in tá a fẹ́ nìyí pé àwọn di àtìbú ẹni àtìbú kódà bó wá bó wa àwọn ò ní di mm, mm. mm. bú rẹ̀ àwọn tún máa bẹ lọ́wọ́ fún kọ́lọ̀ kí o fún ní ìdarí àní. tọ́yì ó wá mú àwọn ọ̀rọ̀ kan wá kí ló ọ̀rọ̀ náà ó ní àwọn ẹni àwa ń ṣe gbá à ń ṣàwo lẹ́yìn náà ń ṣe ẹ̀yìn náà lẹ́ ń kọ́ wa fún àpẹẹrẹ ó ní iná nǹkan tí àfà yìí sọ pé àti pé inú tí ó hàn sí mi ìṣẹ̀lẹ̀ bí tó ń gbọ́ mi o pé èrò ló ń bá wí. Hmm. Oh, oh, ìpè kó làwọn tó dárúkọ nígbà tó dárúkọ tán. gbogbo ìṣẹ̀lẹ̀ <laughs> máa wá síbẹ̀. wọ́n ní à ń lo omi òkúta àpòkúta hmm. sínú omi hmm. ìgbà sọ pé wọ́n ní kò da irọ́ lóòótọ́ kò parọ́ o mọ̀sọ́kọ́ mm. sọ pé òpúrọ́ lọmọ òun nígbà gíní kan ó ti yá ó ti ní kò parọ́ ẹni mm, mm. pé òun náà ṣe tí wọ́n gbà á gbogbo tẹ́ sọ yẹn kì í ṣe rọ àwọn ṣe lóòótọ́ àmọ́ wá ń jọ sí fáyì rẹ̀ ó ń wẹ̀rì fún ó ń wẹ̀rì fún ó ń wẹ̀rì fún pé eh, táwọn ṣe yẹn ó lẹ́rìí náà ẹni tó sọ ni pé ibi omi zamzami ibi òun náà ní àwọn eh. tán fún wa mú ni àwọn jùkù eh, jésù nǹkan ah, àwọn ti sàwùdá nǹkan àti ẹ̀bẹ̀ ìlọ̀sùn máa fẹ́ kẹ́ pé ẹ̀dàkùn ó bùkátà kí ẹ̀sùn bàbù kan sẹ́lẹ̀ bí ìtẹ́rin tẹ́rin bá gbọ́ bá mm. ah, ó tó máa ní omi zamzam ah, kódà àrẹ́bí ni mọ́ zamzam òun bá pọ̀ tiẹ̀ tí wọ́n wò zamzam ni mọ̀ ṣe ń gbà láwọ̀ ìwọ́sẹ̀ ìṣàdúrà sí tó bá mú nítorí ẹ̀ ni ṣọ́ṣá mm. náà lè mú omi gẹ́gẹ́ wọn ṣe ń ṣe ìtẹ́ tí wọ́n náà wọn ìyá kọlọ máa gbómi wá mm, wọ́n bá wọn ṣàdúrà sí tó máa gbé lọlé àbẹ́là eh, pupa eh, ọṣẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí tí wọ́n ti fi òkúta sínú omi fún wọn ẹ̀dàkùn tí ẹ ọ̀rọ̀ mi inú mi dùn gan pẹ̀lú ti àwọn dìrásà tẹ̀ ṣe lórí ọ̀rọ̀ yẹn sínú hmm. ìṣe rí ìyẹn ń sọ̀rọ̀ kọ́ ni kókó hmm. so kí ni tó mú jáde nínú ọ̀rọ̀ ni kókó ṣe rí mo dúpẹ́ fọlọ́wọ́n ọba wípé kọ́lọ́n kọ́mọ́ ṣàtúnṣe àlékún ìdúró ti súnà nàbì iṣẹ́ rí súnà hmm. ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ gan bá ṣe súnà lẹ́kọ̀ọ́ ẹ̀sìn orin kan bẹ táwọn máa ń àfi nígbà tí mo rán ní káàdì máa gbìyànjú súnà dáadáa tó àfáàyẹ kọ pé wáyé bólúmọ wá èlò lẹ́yìn yókùbẹ́là hatta yahiya qalbahu awwalan ya qawma man awlama min wa'izin خالف ما قد قاله في الملا أظهر بين الناس إحسانه وخالف الرحمن لما خلق بيتم فلو كذا نعم يقول يا قوم واعظ المواعظ ẹni pé wáàsí àwọn tó máa ń ṣe wáàsí lẹ́yìn tó kọ̀bàlà ó lẹ́yìn yóò kọ̀bàlà àlè tí kò lè tí ì jẹ́ ìtẹ́wọ́gbà hmm. káyọ̀ rí pé alákọ̀ọ́lá ah, ń ṣe wáàsí hmm. àwọn kan jẹ́ oníwòye ńlá káyì hatta yahiya qalbahu awwalan àfi kí àfọwọ́n wáàsí gangan kóun gangan kọ́kọ́ yẹ ara rẹ̀ fúnra rẹ̀ hmm. kóun gangan kọ́kọ́ túnra rẹ̀ ṣe tọ̀ nínú fúnra rẹ̀ kó wúlò fún gangan fúnra rẹ̀ nínú wà tí sànàbí sọlọ sọlọ ṣe fún gbogbo mùsùlùmí wọn kí mùsùlùmí almuslim la yakunu la'anan wàlá mm. ṣàtàmà anábì ìjẹ̀ntọ́ ọ̀la mùsùlùmí ni anábì ní mm. mùsùlùmí gidi kì í máa jẹ́lé pè mùsùlùmí gidi kì í máa jẹ́lé kẹlẹ́kẹ́ ìbú kì í sọ àgbákò ọ̀rọ̀ sí lónìí <laughs> ah pé àgbákò ọ̀rọ̀ látẹnu jẹ́ kọ́málì àbá àbí irú ìbú ọ̀rọ̀ so eléyìí kì í ṣe ìlànà ànábì wallahi ta'ala hmm. ṣé olóògbé wa dùn hmm. torí àwọn yẹn sẹ́ndì kìnìyàn sí mi ní rọ́dù tí jákúmọ̀ lè ṣe yẹn so èmi ni mo lọ ṣe wá àtìlẹ́gbẹ̀ẹ́ àdúgbò wa so mo wá ń pe àkíyèsí àwọn èèyàn pé eléyìí kì í ṣẹ̀sìn ọlọ́run hmm. kì í ṣẹ̀sìn ọlọ́run so kí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí àwọn ta kò ẹ̀sìn ọlọ́run so vat ẹ̀bọ ni so ló fi wá di pé sọ̀rọ̀ ìgbà tí mo wá gbọ́ mo wá rí pé ah ṣe ẹ̀rí kọ́lá tí n bá mú kọ́ rẹ̀ gẹ́gẹ́ nísìnyí ìbá dákọ̀ rẹ̀ Mm. àmọ́ ìmọ̀ ìmú kọ rẹ̀ jákúmọ́lù rẹ̀ òun náà ni mo mà mm. gbà tá a fi ń ṣe kàdíríyà mm. wàláhì ìmọ̀ rí mo fi ọlọ́run bá tó búra mi búra ta ni ń jó òun ra àmọ́ rí kò sínú àwọn tá a mọ̀ tí mi ń mọ̀ rí gbà wọn wàláhì so torí iṣẹ́ mọ̀ tẹ́bá tí wọ́n ń sọ̀rọ̀ lórí pé bóyá bóyá àgbà kankan àbí tó nìkan ni ọmọ tó kẹ́ mọ́ àtẹ́lé wa ni eh. wàláhì táàtì ẹ̀ tó pé kódà kí wọ́n pa tẹ̀lé ni tó ti yé so akẹ́kọ̀ọ́ wàláhì sì ti parọ́ ma ìmọ̀ hmm. ìmọ̀ kọ̀ rẹ̀ náà ni hmm. tí n bá mọ̀ ìbá dákọ̀ rẹ̀ completely ní ìsìn hmm. so wọ́n ń sọ pé ara ẹ̀kọ́ tí mo lọ gbọ́ kò sí pé kó dákọ̀ mi mi náà lè wọ àwọn lè dákọ̀ mi fàtáìsà rò mí kò sí nǹkan tẹ́ ẹjọ́ tẹ̀ bá wá ní fàtáì irọ́ kò mí ní bó dákọ̀ mi náà èyí ní sí nǹkan kan fún ọ òdodo tó bá sọ sí ọ̀rọ̀ rẹ tó bá wà ń bẹ̀ náà ní gbọ̀n mo wá rí i pé ó ti kẹ́kọ̀ọ́ tẹ́bá tó gbọ́ kí lẹ́rìí pé kò bí ebú bí tẹ́lẹ̀ bí yẹn dínkù orí dínkù dáadáa hmm. ṣé àwọn tí nìkan máa ń bẹ tá máa ń sọ fún wa ń gbà ń má gbẹ́ kọ̀ sọ́gbọ́ hmm. ìta ni ó ti kọ̀ wa <laughs> wọ́n ní oh, oh, ará àta ni ọkọ̀ wọ́n hmm. kọ́ lẹ́kọ̀ọ́ aláìta wọ́n ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ aláìta hmm. hmm, kẹ́rì pé yẹ́sà lónà tàbí wọ́n ti ń ti kọ́ wọn náà lẹ́kọ̀ọ́ aláìta wọ́n náà wọ́n kọ́ wọn náà lẹ́kọ̀ọ́ aláìta alùsùn ò ní ti kọ́ wọn sẹ́nu sọ̀rọ̀ báwo ní sọ̀rọ̀ tí ó tí ó ń fi kéèsì yá ní sọ̀rọ̀ tá fi jáàmù ẹnu kọ́lá ibùdó ayédè yìí wọ́n bẹ̀rù jáàmù ayé jáàmù ọ̀dọ̀ ọlọ́run ju kan sọnù jáàmù láyé lọ wọn ọ̀bẹ jáàmù ayé ju kan jáàmù lọ́dọ̀ ọlọ́run ọ̀bẹ lọ àwa ń tiwa so a ní nǹkan kan tí a fi parọ́ máa ń aláìmọ́ máa ń sọ ẹ̀yìn àlè parọ́ máa ń tẹ́ ẹ̀ bá ṣe àní sọ ẹ tó wá wo ibi ọ́díò yẹn náà fúnra rẹ̀ náà ní ń sọ̀rọ̀ ó sì takura rẹ̀ hmm. ó lè ní parọ́ máa ń hmm. ó tó wá ní àwọn ń lẹ́kùn lóòótọ́ àwọn ń lo òkúta lóòótọ́ ẹ̀dá kò ṣe wá rí àwọn kankan challenges tí mo fẹ́ fún un so sí jamura níbi hajj hmm. ah. ṣé ànábì kọ́ ló gbé yẹn kalẹ̀ fún wa sẹ́nìkan lè lọ sí mẹ́ta ní ìsìnkú lọ́nà lè ń fi jamra hmm. jamra ọgbọ̀dọ̀ ó ní àsìkò ó lásìkò ó ní ọjọ́ hmm. ó lò ní ìgbà nínú àwọn ọjọ́ yẹn gan tí ẹ̀ lọ lè jù hmm. sọ wà fi ń wé òkúta tẹ̀yìn mú lọ kọ́lá ẹni tí ẹni tí ò kọjá nílé tí ò kọjá nílé ẹ̀kọ́ kankan rí ọ̀rẹ́ tó lè yọ ní ẹ̀kọ́ àkọjọra wọn àkọjọra ah, wọn zemzem tó ipá nẹ́bí gẹ́gẹ́ ló prescribe rẹ̀ pé ẹ máa lò ó hmm. ǹjẹ́ lẹ́yìn ìgbà ohun ààrẹ lómi tó ń tún prescribe yẹn mú nínú àwọn sàhábà nẹ́bí sallallahu alaihi wasallam hmm. torí nítorí òun pè lẹ́rìí òun kì í ṣe hmm. rí wàláhì wọn náà ti gbọdọ̀ mà àmọ́ ṣe kàn rí wọn ni pé ọmọ èèyàn tí ò bá ti kẹ́kọ̀ọ́ lẹ́yìn náà tí ò bá ti wá tí ò bá ti wọ́n sí ẹ tí ò bá ìfẹ́nu bẹ́ńbẹ́ ẹni yọ kẹ́kọ̀ọ́ ayé náà takharaja ẹ̀nà ó ti yẹ tó kọ di ojú tó wà lẹ́yìn kẹ́kọ̀ọ́ ló ní yìí ọmọ tó ní onímùsáwà kí pọ́ parí fánáyì ẹni kọ́ kárí fánáyì á ní ẹlẹ́kọ̀ọ́ àìrọ̀ ah, ní lásìkò yìí tọ̀ njẹ́ wà parí dáná ibi tó lòun lẹ́kọ̀ọ́ fáà hmm. wàláhì ẹ kọ́lẹ̀ ẹ mọ̀ wọ ẹ mọ̀ rí ẹ mọ̀ rí ẹni tó lọ́jà ní àgàn ní tí ó sunra rẹ̀ dé hmm. tí ó sunra rẹ̀ tí ó katira dé. Hmm sọ́ọ́rì pé ah eré yìí kọ̀ọ̀kan mm-hmm. lọ kọ̀ọ̀kan lọ jami mm-hmm. mm-hmm. nǹkan jami àmbẹ́lá ìjọba jọlọ jami yìí ni tọ́ so ilé ojú àwọn ilé yìí wọ̀ lọ wọn ò tún kásíra ọ̀hún kankankan so kéwàá pé ọ̀rọ̀ yẹn níbẹ̀ sí lórí ilé ẹ̀mọ́ fi ń ṣẹ̀rí kọmọ fi zaitun nga yìí náà lẹ́ ń ta fún wa ń bọ̀ lè ní tó ń ta zaitun fún ọ tẹ́lẹ̀ náà alùsùnà ń bọ̀ alùsùnà alùsùnà nìkan ní ń ta zaitun ni àwọn kírísítẹ́nì jẹ́ ń ta zaitun ni wọ́n ta olive oil. kírísítẹ́nì ń ta kéré jẹ eh, black seed wọ́n ta so àwọn kọ́lá ń ta fún yín so délé ń ta bá ti ta fún yín gan ṣé ń ta nàgì ní amátàlá ń ta fún yín ní ń ta nàgì ní ni hmm, tọ ìyóò wá nù so wọ́n wá fẹ́ máa fi yóò justify omi àti òkúta tẹ́yìn jù sínú rẹ̀ hmm. nítorí sọ pé kò sẹ́wà lọ́ọ̀hìn. bí kọ́lọ̀ kó sì làánà rẹ̀ tó wá pẹ́lú ọlọ́ba pa hmm. ṣẹlẹ̀ mi lè sẹ́wà lọ́wọ́ àìní kọ́lá mò ń ṣe báyìí kọ́lọ̀ sí làánà mi tó wá pé ìbá rí ní tí mò ń sọ̀rọ̀ pé ẹ̀ ń ju òkúta mẹ́ta sí wọn. òun náà dìnnà ẹ̀ ṣe dìnnà ẹ̀ ó gbà bẹ́ẹ̀ ni. níbo ló ń bolo kẹ́lẹ́kẹ́lẹ́ òkúta òkúta ta ni lo òkúta agbára òkúta tani àwọn onílù agbára omi sínú islam náà nìyí wa aláì àwọn ẹlẹ́bọ̀ ńlá àwọn ẹlẹ́bọ̀ yìí ẹ mọ̀ wá wò ìgbà tó wà bẹ̀rẹ̀ <laughs> Ah, ṣẹ́rí nǹkan àti kí ọmọ ìjà láàyè kí wọ́n jẹun tí ó mọ̀ nǹkan ó le púpọ̀ hmm. ó wà ní àwọn sàkínì kan ó wà wo òkúta ó wà jù sí ó wà gbé òkúta kiri iná ó wà máa jù sínú omi tó bá jù sínú hàn tútọ̀ hàn yóò wà gbóná mọ́ ó o. Hmm. tó ní kẹ́ máa ju kíní kan yẹn òkúta kẹ́ ká sí rí omi kẹ́ àánú mi kàn máa ń sáwọn ìyá òun ni hmm. ìyá àgbàlagbà ìyá àgbàlagbà tó ìkẹ́ wá rí ọ̀rọ̀ yìí kì í ṣèmi nìkan ló yẹ kó tẹ̀ wá sọ ọ̀rọ̀ wọn fún wọn pè bàbá kan ní oníwàásí àgbáyé àti wọn ṣaláìsí bá náà wà fà lọrẹ rẹ bẹ́ẹ̀ ni so àwọn náà ṣe kíni àwọn náà ṣàlàyé pé kílẹ̀ ní ká máa gbómi wá fún kódà àwọn tó kà fara wọn hmm, hmm. ni ẹgbẹ́ àwọn àdìsúnà gan àwọn òfin kébèrè ọdún kébèrè ní ẹbọ lẹ́yìn ṣe tó tó pé yóò bá ní ọmọdé àti kan kí òun gbó tó pé àjẹndá òun kí ní ìdó hmm. àmọ́ ọmọ èèyàn ibi tí máa ti ń jẹ tí ò bá jólù bẹ̀rù ọlọ́run hmm. àwọn èèyàn yorùbá máa ní ọ̀rọ̀ ọ̀nà fún ọ̀nà ti ń dààmú rẹ̀ nìyẹn tó hmm. ó bí lè pé a fẹ́ bí bísínẹ́sì wọn so kó believe rẹ̀ kò á sí náà lẹ́sìn irú wọn kò sí ìjà tí wọn lè dá kò sí ìbú tó wọn lè bú kò sí ìtì kò sí wọn tó wọn lè pa kódà àwọn tọ́gbọ́n pé ah pé kémi náà kí sùn rẹ̀ ọ̀nà ẹ̀mí ò ní sùn rẹ̀. Ah, èmi kan sọ fún yín. ah èmi ò ní èmi ò ní ṣe é rí ṣe é rí èmi ò ní sùn rẹ̀ mm. ṣe é rí ẹni tó bá jẹ́ dáhìrì lọ́rin yóò ti mọ síyáfà lọ́rin ẹ lè rí gbédébì kan tóbi ní mm. eh, ilé kan ẹ̀ẹ̀bẹ̀ eh, náà wọ́n padà bẹ̀ ṣe àti mara wa lọ́rin náà wọ́n fi máa ń ṣe bẹ́ẹ̀ náà mo fi sọ pé wọ́n gbẹ́ kọ́ wa láti ta hmm. lára ta ni ó ṣe kí ni ni ó rà lákàyè fún wa tẹ̀lé hmm. wọ́n ti rà lákàyè fún wọn ní ìsìn hmm. ẹ má jà wọ́n bẹ́ẹ̀ ara ta ni ó máa rà lákàyè wa fún wọn máa rà lákàyè fún wa látọ̀sùn ọ̀sùn ní sọ máa rà lákàyè fún yín ẹ jẹ́ kó jẹ́ ṣẹ́ẹ́dẹ́ ọmọ sáǹdì báwọn so kọ́ wọn kò kọ́ ṣàánú fún wa náà òun náà ni pé gbogbo àwọn nǹkan yìí ọ̀la ànábì ló ní à ń lò yẹn o ní tí wọn ní káyọ̀ máa lò yìí mm. sọ̀bi tá nẹ́bi ti ní kọ́ ọmọ sí báwọn. ẹ bá wò kọ́lá àwọn tó máa ń ṣe ní ẹ̀rọ oríṣiríṣi ni wọ́n o àwọn míì burú lébi kó láwọn yan nẹ́fìlà fáyẹn ó sì máa wọ́n yan nẹ́fìlà sí gábàjì wọ́n yan nẹ́fìlà sáré wa wọ́n yan nẹ́fìlà sápọ̀ ẹ sinna hmm. fila kan nadi ma bí o gba àwọn ẹlẹbọ sí máa ń rí nù hmm. wọn wá kinní kan tí ọjọ mẹsìn fi wọn wà fi ẹbọ ta wọn àtàṣe hmm. ilé yọ tako kọjá ọláyé mọ àròkè bóyá àyìn yìí bínú wa ni bá wa jà ní àwọn ọba jàmbá kó ní di ẹ àwọn àgbàyàwó yín àgbàyàwó wa ní business pẹ̀lú yín àní ẹ kú ní di tó akẹ́ bá ti wá ń dárọ̀ yẹn ṣe wàhálà àlefin lọ́rùn lẹ̀. ṣé fi hàn bí ẹ̀sìn bá dá sọ̀rọ̀ pé torí ń dẹ́ ṣọ̀kan tẹ́ ṣe àwọn hmm. kan ní ó ṣe bísíǹsì kódà òtún ta mọ́tò mọ́ bíṣẹ́ ẹjọ́ ní bísíǹsì ẹjọ́ ẹjọ́ mọ́tò lọ́wọ́ rẹ̀ <laughs> ó kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ pé ọlọ́run bá kó hmm. ṣàánú fún wa hmm. tòun náà ni pé mo tún wò pé ṣé sí gbogbo àwọn nǹkan tuntun sọ kó lọ sọ débi pé bàbá rẹ̀ nǹkan wọ́n dákọ̀ ń dákọ̀ bàbá mi pé tí n bá rẹ̀ pé n bá fẹ́ fún àwọn ṣe nǹkan lọ́lẹ́ tó bàbá mi ṣe náà o sì kọ́kọ́ ní pọ́ọ̀rọ̀ yẹn ọ̀nà tí o tí ò yé oyé rẹ̀ o rẹ̀ ó oyé oyé rẹ̀ dọ́ gbígbọ́n oyé rẹ̀ ṣe kíni oyé rẹ̀ kéré kéré ẹ máa wo tí wọ́n náà sì máa a ní ta lé wa ní tí ń ṣe wà síṣẹ́ hmm. Thursday Friday ní family house ilé wa gángan tí ń ṣe wà sí. Hmm. wàláyé tí wọ́n wá ń wí ìtura pé ọba gbà lóòótọ́ pé tí bàbá bá tí bàbá mi bá gbọ́ hmm. wọn náà gbọ́ wàláyé ọ̀yẹ́kọ̀ ọ̀yẹ́kọ̀ gbọ́ lóòótọ́ wá sílé wa kọ́ wá béèrè hmm. àwọn nǹkan tí bàbá mi ti tọ́lọ̀ ti ní kí wọ́n ti kọ́ sí rí látara látara eh, ìgbìyànjú kéèké tọ́lọ̀ ní kéèyàn máa ṣe. so tó wáyé pé yìí bá ní o bá fẹ́ lò mọ bọ̀ wá kí n sọ fún ọ àbí kọ́ kọ́ wá sàdúgbò kọ́ wá kọ́ béèrè. alájì èèyàn ni pé wá lè dè mí. ń rí i pé kéèyàn ti kú kí ọmọ pé pé àfa kí nìkan ẹ ẹnìkan aláì wọn rí wọ́n pé ẹ̀bọ́n làǹgà nìkan lọ. tí o tó nínú tí a bá rí òun yọkú lọ lẹ́mìí ọmọ lọ́rin lẹ́mìí ẹni tó tún jáfa lọ́rin tí a rí yọkú lẹ́mìí rẹ̀ pé ah, a gbọ́n àfa kí n tẹ́ wọn kiri sáré wọn káàkiri ẹ̀bọ́n ní ẹ̀bọ́n ní wáyé. Hmm. ṣe èyí tí wọ́n tẹ wọ́n sì rọ̀ bá wọn lórí fún wọn pé a. Ah, ẹ pé àǹjẹ́ àlùbáríkà wọn káàkiri wọn ní kò ní wọn yẹ dákun àlùbáríkà wọn lẹ́ kò tó ní ní ní ní tí mo ti àti fún nǹkan báyìí lára nǹkan báyìí so àti pé náà á ìyẹn ò tún wo nǹkan fáwọn èèyàn mọ́ kí wàá lè di sọ bẹ́ẹ̀ kí ìyẹn wo nǹkan fáwọn èèyàn mọ́ lálá tí nǹkan báwọn bá ti lọ́nu jálàbí jálàbí lálálálá kó nu jálàbí. òun kò láàbí ti ń wò ti ń wò nù. so so nǹkan tẹ̀ wá ní bàbá yòó tẹ̀ wá gbà lọ́wọ́ mi hmm. gbogbo tí nǹkan kan gbọ́ yìí kí ni sí ìwá jẹ́ evidence fún ọ pé lẹ́nu ìlú kí wọ́n gbọ́. ìjọra wọn kí ìjọra wọn tí wọ́n bá mọ̀ nípa àwọn ìtọ́ni kìíní. onídùkú wa mọ ní ẹgbẹ́ tó tí wọ́n bá yọ ọgbọ́n àgbà. ṣé bàbá wa ti gbà ìfẹ́ nùnù. ìfẹ́ tọ̀ ìfẹ́ nùnù. sọ̀rọ̀ àwọn kaba yẹn ń tà láti lọ nípa ọ̀rọ̀ lọ́lẹ̀ gbìyànjú kó tó àwọn kàyé ìṣe ohun tó wà nìyẹn hmm. lọ́wọ́ ìgbà kó wọn kó ṣàánú fún wa. ṣe ṣùgbọ́n mi bọ́n ṣe ń ṣe àwọn nǹkan yìí hmm. táwọn fi òkúta sínú kinní táwọn ayá ẹsẹ̀ ń lọ tán ní pọ̀ pé àjọ àwọn sì ń gbà àjọ àwọn ń gbà wọ́n sì ń ṣe àjọ àwọn ń gbà dákun ṣé ẹ̀yin lè ṣe rọ nǹkan báwọn ẹgbẹ́ tí mo kà èmi náà rántí kan hmm. táwọn afá náà fi kọ́ wa ńgbà náà pé tá a fi wọ́n á ti hàn tú sínú pépà tó bá di ìrántí ọdún náà bí a january ní bí a gba ramadan bí a iléyà ni táwa ha fáwọn èèyàn ní kí wọ́n fi sínú kìíní ní ọdún àwẹ̀ ni nígbà tí nígbà tí pé mo gbọ́ súnmọ́ yìí níwọ̀n bọ́n ah àti hmm. ah, kópa hmm. àwọn èèyàn jìnnà kọ́sà àwọn èèyàn ti kó pọ́lẹ́yà lóríṣiríṣi hmm. tó ẹni mẹ́sùn pé a ah, kí ní jẹ́ fún ọmọ àṣẹ bẹ́ẹ̀ ẹkùn kí ni ẹ̀rìn sọ lórí pé ṣé tẹ́ẹ̀mà tẹ̀ lo àfílà tó rọ́ǹgì àmọ́ ṣe gáyà dandan tá à ń lọ pé sọ́lá ń gbàdúrà mi irrespective of ọ̀nà tí má gbà sí tó bá ti gbàdúrà mi ti parí. ṣe rí kí èèyàn rí pé àdúrà gbà pé tó ń béèrè fún owó ṣe aláìrùn kan ní kókó so kókó ni pé ọ̀nà tó gbà ó dá wa lójú nìfẹ́ pé àwọn táwọn lọ síbi ọ̀ṣun so kò sẹ́ni tó lè sọ pé wọ́n ráì ní mùsùlùmí tóní tọ́lọ lè ń ṣe ń di ọ̀ṣun hmm. tọ́lọ lọ tọrọ máa ń bẹ̀ tọ́lọ máa tọrọ nǹkan tọ́lọ tọrọ fọkànbalẹ̀ wọ́n lọ tọrọ ṣẹ́ ní di ọ̀ṣun so ṣé wọn wá rí nǹkan ń fa wọn fẹ́ wọn fẹ́ wọn hmm. àwọn kọ̀ọ̀kan rè wọn hmm. ni ah, ọ̀ṣun ọ̀ṣun ló gún àwọn hmm. so nígbà pé rírí nǹkan tí èèyàn ń fẹ́ kọ́ ni kókó ah, yóò rí yóò rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀nà tó gbé kínní yẹn gba gángan òun ni ó ṣe kókó ah. ìka oh. ni kò yẹ sógun owó nìsín sọ wa lówó òsín wa mi pé ń gbé ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ṣògbọ́n owó dáa. wọn náà kọ́ pé yóò lò ó tẹ̀lé àmọ́ àtọ̀ ọgbọ́n mẹ́tọ̀ gbà yìí ọ̀nà tó burú yìí tọ̀ náà wà ní pé gbẹ̀yìn tẹ́ ń lọ sọ́dọ̀ rẹ̀ hmm. ah. tẹ́ ń lọ síbi àsàdátù tẹ́ wọn sọ pàdé àyè ń gbà ilé kẹ̀kẹ́ ka bẹ́ẹ̀ jòkó lé yín àdó àyè ọgbà wàlúwàhì àdó àyè ọgbà òun gẹ́gẹ́ bó ṣe wà yẹn tá a pé òun ní bá ń gbàdúrà yẹn àti òun náà mọ̀ pé àwọn kankan ń bẹ tádùn àwọn òbí gbà débẹ̀ ọmọ yọmọ yọmọ yọmọ yọmọ àwọn yálà yọ yọ yọ yóò yálé mọ̀. wọ́n tẹ̀lé ìbáyìí sí tí wọ́n ìbáyìí sí lánàá. tọ́ tí wọ́n yẹ kó sọ fún wa tí ẹ rí ẹ̀ kọ́lá ìní ọyẹ́ àgbé ara nù wọ́n pè kẹsí gẹmọ́ jọ kọ́lá kóòrò náà ni ó ti yàgbé ara. àà ah, ẹnìkan sọ fún lánàá. ó ti yàgbé ní gẹmọ́ ní gẹmọ́ ló ti yàgbé ara àwọn eh, àdàbíyà. ó dà kó. gbogbo gbà gbogbo gbà gbogbo ìgbà ṣẹ́ẹ̀sì ọlọ́run náà lọ ń jà fún tó báyìí àwà láìsí ọlọ́run kan ẹ̀sìn ọlọ́run kan so àìsàn bí yá mo fẹ́ da lọ́dọ̀ mùdírù àbí àmùdírù ah, jẹ́ ọlọ́run àbí mùdírù jẹ́ ọlọ́run àbí hmm. mọ́tíkàsì jẹ́ ọlọ́run fún ọ hmm. mo fẹ́ da ní mọ́tíkàsì pé ọjẹ́ ọjẹ́ ọjọ́ lọ́wọ́ sọ ní pé ah, mọ́tíkàsì <laughs> ó fìdí. Eh, eh, islami lèyàn mọ́ islami lèyàn mọ́. ọ̀yẹ̀ka ṣàkíyèsí tó hmm. kárakùnrin yìí kó gbìyànjú aláìkú bẹ̀rù ọlọ́run ọba nínú ọkàn rẹ̀ so àtàwọn tán rí rẹ̀ náà ọkọlọ́run hmm. kò ṣá ṣe àánú fún wa tó àdúrà yín gbà ẹ̀yìn ò túmọ̀ sí pé hmm. gbogbo àwọn tó pọ̀ lọ àwọn ọgbà yẹn ń ṣe rùn kò sí wọ́n ti kó yẹn one thousand jọ kó lè yẹn hundred sísọ ọmọ chíńjì bó ṣe ládùn àmì gbà wọn àdáwọ̀ òṣèlú tó ń bẹ́ lómi sí ni. tẹ́bá ní kọ́mọ wá sí tẹ́síwọ́nì kọ́mọ wá kọ́mọ wá kọ́mọ wá sọ tí ó jẹ́ aburú tó ṣe wọ́n hmm. bó ṣe rí wọn bá múnánu <laughs> tí wọ́n jáde sí ọ tí aburú báyìí ṣe ní aburú báyìí ṣe ní aburú báyìí ṣe ní. Hmm. so bẹ́ẹ̀ náà ni àwọn tó máa ń jẹ́ àwọn tó ní ẹmọ ẹmọ aṣọ dáadáa tó ṣẹlẹ̀ sí báwọn ló ṣe máa ń pe dáadáa yìí ṣe mí dáadáa yìí ṣe mí dáadáa yìí ṣe mí náà nìyẹn ṣùgbọ́n ò túmọ̀ sí pé wọ́n ló ń ṣe wọ́n gan ọgbọ́dọ̀ tó bá yẹ lọ kí wọ́n ló ń ṣe kẹ ẹ wà àdúrà yín tó wá ń gbà níyà yín ah àdúrà yín gbà níyà yín tẹ́tẹ́ rí irú àwọn nǹkan báyìí kẹ́ rí òun kàn jẹ́ni tó gbé kínní ìyẹ́rì ni mm. wọ́n pọ̀ bẹ́ẹ̀ mm. láwọn tá ń ṣe ògbóró aburú báyà mm. gbogbo yín láti fi lọ́rùn rẹ̀ kì í ṣe wọ́n nìkan gbogbo yín láwọn jẹ́ káwọn ọmọ mọ̀ pé ìlànà tẹ́ ń rìn yìí o ah, ọ̀tàkùn ìlànà yìí mo ń gbọ́ kan náà nínú rédíò lánàá náà so òun náà sọ pé káwọn wá pàdé òun ẹ̀rọ aago mẹ́rin tẹ́tí mọ̀ pé nǹkan ẹ̀sìn ọmọ wa rìpíìtì fóònù lẹ́ẹ̀mẹ́wàá káwọn èèyàn sáfi kó sí fóònù káfi kó káfi kó sí káfi kó sí yìí náà ni tó ní ká kọ́ra ẹ̀ kan wá ká pàdé ẹ̀rọ aago mẹ́rin àwọn oṣù àbúrò náà ní mọ̀lúwà kí òpùrọ̀ ni ọ́ ó wà ní ẹ̀mọ́ àwò nínú rédíò ó wà ní kan gbé kọ́ra nìkan gbé sáyà sí ìsìlámù sí ìsìlámù tànàbì náà nù gbogbo kálukú ní kó mú kúránì rẹ̀ gbé sí àyà kì í ṣe jákèmọ̀ ni mo ní ń ṣe yíwọ̀n ọ̀tọ̀ tó ní ìmúkọ̀ yíwọ̀n náà ni ó ti yé báwọn so inú lójú mo tẹ̀sí bọ̀ ọ̀tẹ̀ tí báyìí dárúkọ rẹ̀ yìí ọlọ́run kó ṣàánú fún wa. Ah, ah. ọ̀gáwọ̀ ṣé kànà nínú àwọn nǹkan tí tàbí bí àgbà tó ká ẹni lára hmm. ó sọ̀rọ̀ kan gbà kan ẹ̀sọ́ mọ́rọ̀ rẹ̀ sùn èmi náà wà náà tí mo dá lábàá ìpè á ah, torí pé kì í ṣe pé bí akẹ́mi yìí kó wẹ̀wọ̀n àbí kọ́lọ́pàá mú hmm. àbí ibi akókú àbí hmm. kíláàdì yẹn hmm. kò ní kankan kó nínú iṣẹ́ orí tèmi àmọ́ kó ṣàdẹ kó dẹ́kun àwọn ìwà burú kó dẹ́kun máa ṣe ìrọ́nà kó dẹ́kun ìwà máa fún àbúrúkà náà ṣe ó wá sọ̀rọ̀ kan tí èmi ó rò pé ó yẹ kẹ́ ẹ àmọ́ torí kí bẹ́ẹ̀ àtọ̀ ìyẹn mọ́ ń tẹ́ rí sí o pé àwọn ẹlòmíì tó sọ ń pa wọn wọ́n ti ń gbégbèsè lórí ẹ̀ lọ́sà wà wọ̀ pé kí láti kéde àwọn àwọn apàdé kọ́ọ̀tù yìí wọ́n máa lọ kọ́ọ̀tù yìí náírà kí gbogbo yẹn ṣe ọmọdé hmm. ní láti rí kékeré ni o kó ba lè kẹ́kọ̀ọ́ hmm. ǹjẹ́ àtìdá tó ṣe lórí yẹn pé tó irọ́ tó pamọ́ yìí kọ́sí hmm. tó fojú hàn ní pé irọ́ ni tó ní ẹlọ́kọ̀ọ́ so èmi rọ̀ tèmi o ìyẹn nìkan lásán kan tó pé orúkọ yóò clear ó sọ clearly ó sì dá pé irọ́ sì ní kíní. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣe rí wọ́n pọ̀ báwọn tó ikú wọn ń ṣe bẹ́ẹ̀ àmọ́ wàláhì wàláhì kẹrí tí ìmọ̀ ń rírò ni pé kẹrí lókàn dàbí pé kíní kẹrí amúra wa ń lọrin dáadáa fún hmm. wàláhì hmm. amúra wa ń lọrin gan ṣe wá rí ẹwà ní ìyẹn mọ̀ wá lẹ̀ hmm. kó kú ní níṣu ìyẹn mọ̀ wá lẹ̀ kó kú yàn ní iṣu tó bá ti mọ̀ pé bílẹ̀ ìṣeré ni òun ní gbin iṣu síbẹ̀ ni kó kú yàn ní iṣu tẹ tán irú Ìlọrin gbogbo tí ń sọ hmm. Ìlọrin gbọ́ wọ́n sì mà ìpè aburú ní ìṣe yìí bó ṣe rí mo fẹ́ ṣe ìkìlọ̀ kan hmm. èmi ànàbì zat èmi ò mi ò mi ní sù rẹ̀ àtọ̀ hmm. mi ní sù ẹnìkan kan mi ní sù ẹnìkan kan bóyá kìíní gbé lọ kóòtù ni àmọ́ yìí ní dẹ́n tó bá gbé lẹ́bi o. àwọn tó bá ní èmi ò lè yọ̀ǹda rẹ̀ ń tèmi wàláì ènìyàn ṣàbùrù kọ́ra èèyàn rí kọ́ra èèyàn rí ẹni pé ah, àbúkù báyìí báwọn rẹ̀ ni ṣẹ́gẹ́tẹ̀ wá sábà àmì mi ni èmi ṣe dákun sílẹ̀ tí a bá ṣe nìfẹ́ hmm. àwọn yàrá bàbá yìí mọ́mọ́ àwọn ọjọ́ kẹ́ ẹ mi pé mi pé sọ wọn pé tọ́ ṣé sí wa lẹ́nu ìmọ̀gbà àgbà ní sọ fá àtúgbò eh, àwọn àwọn àgbààgbà ti ní mọ́tí mọ́ ń kóra wọn jọ ah. ọgbọ́dọ̀ tí wà lẹ́nu àbóni gbọ́dọ̀ tí wà lẹ́nu agbọ́dọ̀ sí lẹ́nu ọ̀rọ̀ yìí ẹ̀rọ lè wúdọ̀ ẹ̀kọ́ nǹkan ọ̀tún. ìtawọ̀ náà mọ̀ ìtawọ̀ pé yóò ṣẹlẹ̀ náà nù ìtawọ̀ hmm. náà nù ṣé tí wọ́n fáwọn so ẹ wá dé àwọn àgbàlagbà tá à ń sọ yìí ẹ dákọ tó apẹ ẹ bá ń gbọ́ tó apẹ ẹ bá ń gbọ́ o tó apẹ àwọn àgbàlagbà yìí bá ń gbọ́ ohun tí ń sọ yìí o ẹ dákọ ẹ jẹ́ jẹ́ kí n fún ọ ní ẹjẹkẹjẹ fún ọlẹ skills bank tó apẹ ẹ bá ń gbọ́ ogun tí ń sọ yìí hmm. tí ń pè wá ní Boko Haram hmm. tó sì ń dákọ wa kàtìgóríkálì hmm. tí ń dákọ wa kàtìgóríkálì kì í ṣèmi nìkan ní sọ pé wa o a tí ń dákọ wa o tọ̀ ìtẹ́yìn náà sì ń gbọ́. Ah wọ́n yẹ kẹ́lẹ́ pọ̀ mọ́ yìí wá yàn yín hmm. yàbá àyẹ̀wò ah, ah, tó ń ṣe yìí yàbá hmm. ah, kò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tí àwọn ìlọ́nù nìkan bá ń wọ̀ ẹ̀kẹ́ hmm. bá ní wọ̀ tó òun nù dẹ́n lẹ́yìn náà ẹ̀yìn kọ́yẹ̀kẹ́ tó ń dẹ́rù ọlọ́run náà bá tí ọmọ yìí àá àbá tí ọ̀rọ̀ yìí jọ̀gbọ́n dàrú kí máa ń bẹ̀ ẹni yìí kọ́ yìí kọ́ gbẹ́ wọ́n wàá dìde sí ọjọ́ wọn dàrú kí ẹ wúlò tí ọmọ parọ́ wípé ó kó four point five million nígbà kankan ṣẹ́gẹ́ ìgbà tí mo wá ṣàlàyé rẹ̀ hmm. kí ló yẹ kó ṣe ìbò yẹ kó tó padà wá padà pé irọ́ lọ́pa pé irọ́ lọ́pa àní tí mo kọ́ dájú lójú ò lè jáde mọ́ hmm. ó ṣe báwọn so irú yẹn wá nísìnyí òun náà ni pé ẹ̀yin àgbàlagbà tí ẹ̀mọ̀ pé ẹ̀mọ̀ dá sọ̀rọ̀ yìí hmm. má jẹ́ kó dìgbà tí àbá ti bá ń di wàhálà yẹ́n wá di pé ẹ̀mọ̀ wá rí àwọn hmm. èèyàn pè hmm. so láti pè ẹ ọ̀yà ìjà ọkọ̀ mẹ́ẹ̀ ṣé kíní kan bá bẹ́ ọ máa kiri káàkiri hmm. so gbogbo eléyìí ní tí a gbọ́dọ̀ mọ̀ ni àmọ́ ètò wa ga jù òun náà ni pé kárántì pé ẹlòmíì gan ó lè ní òun ò fẹ́ wà láàyè ní wàá fẹ́ wà láàrẹ̀ kò jẹ́ ògùn náà kìyàmà yẹ́bi àdéṣàdó olórí àrùjọ lọ́wọ́ ni tó ní àtẹ́dẹ̀rẹ́ mọ̀lẹ́mọ́fìlì تدرون ما المفلس قال المفلس فينا من لا درهم له ولا مطاع وعليه وأنا المفلس من أمتي ياتي بصلاة وزكاة وصيام وياتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وصفق دم هذا وأوتي هذا من حسناته وهذا من حسناته وإذا فنيت حسناته أخذت من خطاياه فترحت عليه عليه فقل أنت شوف يوم القيامة náà ni mùsùlùmí orí àti pé mo níṣẹ́ rí lọ́wọ́ bá mú irun àwẹ̀ zakat hmm. àmọ́ bó ṣe níṣẹ́ rí bá mú lọ́wọ́ bẹ́ẹ̀ náà níṣẹ́ bú ó kún sọ́wọ́ rẹ̀ iṣẹ́ bú tó wá ń sílẹ̀ ni pé ẹ̀kẹ́ ìbú ìrọ́ ẹ̀tọ́ aburú yìí kọ́ ajẹ́ pé ń wà sí ẹ̀tọ́ olóhùn ti wà sí ẹ̀sìn ọmọ wa fi ìrọ́ èébú ẹ̀wù tọ́lọ̀ nípa náà nípa ọ̀rọ̀ ọjọ́ ẹgẹ́ tẹ̀ báwọn ṣẹ́rí ah. báwọn ṣẹ́rí pọ́kùnrin yìí ṣẹ́rí àní náà mo fi ní pé ẹni tó bá mú ẹni tó bá ní ìní gbà wàlá ìní ló ń tàn lẹ́bi ìní hmm. ló ń tàn lẹ́bi àmọ́ ẹ̀wú kẹ́sì ẹ̀rí ń tẹ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni káwọn káwọn ra làákàyè fún bá ṣe mọ̀ ń gbé láti lọ́rin <laughs> ni wọ́n ra làákàyè wá fún láti ta àwọn náà làwọn tẹ́ ra làákàyè fún wọn ní ìsinmi orí wọn bú hmm. ẹ ṣe pẹ̀lú so kọ́lọ́n kọ́mọ́ ṣáà ṣe àánú fún wa mm. kó gáìdì ẹnì kọ̀ọ̀kan wa síbi mm. òdodo náà. ìzákùnlá kan ìzákùnlá kan. ìdákùn ǹjẹ́ ẹ ní ìmọ̀ràn fún àwọn tó jẹ́ àwọn àbíkàbẹ̀ pé ṣe ẹ ní mọ̀ràn fẹ́ẹ́ ń tàn sọ ìdákùnlá yìí mm. bọ́sì bí ọ̀rọ̀ ẹ ṣe dé dúró báyìí sí èyí fúkàn tí mo gbọ́ káfa <laughs> kan oníyàwó gbé tán sọ ah, ọ̀rọ̀ rẹ lágbára gan àyè ìṣẹ̀lẹ̀ tí kẹ̀ ó dà káàtẹ̀ ní ó dà wọn ò ti wá gbé wọn ṣe kíní ẹ̀kọ́ ńlá ọ̀dà ẹ má bínú mm. nígbà tẹ̀sí wá sí ah, ah, àgbátara wa o ìyá lóṣù náà àgbátara wa o ṣùgbọ́n mm. mm. kó dà ẹ àmọ́ kí wọ́n máa bú yàn kódà lè bí yóò ti bú bàbá rẹ̀ ewu afákò tí bí ń sì bàbá rẹ̀ fàrájà igbó ní ó ṣe kíkà mo ló mú kú ìyá rẹ̀ ta fàrájà àwọn nǹkan bẹ́ẹ̀ tí tí ò eh. tí ò tí ò tí ò rọ̀ hàn àwọn kan tí ò tẹ̀síwá kan sọ pé oh, ẹni bí o ṣe bẹ̀rẹ̀ àlìkí wọn gba ah, ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìjábọ̀ fọlọ́n tí hmm. wọ́n ní ó dáa ṣó lè prove láyé ń bí kan tí lọ́ọ̀yà bá pèsè owó náà ló ń gbọ̀n lánàá yìí tí ń gbọ̀n lánàá yìí òun jẹ́ gbogbo tí wọ́n àlẹ́jì orí lórí yes now ka òun jẹ̀bi rẹ̀ àmọ́ ọkọ̀ lára kí aláyé olùfẹ́ṣe ṣé lọ́wọ́jọ́ ọlọ́run wa máa ṣe pé aláyé olùfẹ́ṣe hmm. pé pé àlìyọ́mù náà ti mọ̀ àlàfo àìsí mọ́tò kan lé múnà ìdí yìí tẹ́sán àdójúrò nìkan ní ìsìnkú hmm, kó ó lè sọ̀rọ̀ sọmọ kọ́dọ̀ kó kán yà bẹ̀rọ ẹ̀dàkùn tó àyẹ̀ pé ìrìn àbá gba ipò ṣe rí nà sí àtìmọ́ ní fún un náà ni pé kó bẹ̀rù ọlọ́run ọba àkọ́kọ́ nù kó bẹ̀rù ọlọ́run nà hmm. sí ẹlẹ́ẹ̀kejì ni pé wàláhì máa máa torí pé ó fẹ́ wáyọ̀ nú èèyàn máa torí pé ó fẹ́ wá ìyọnu èèyàn hmm. hmm. kan kó wá lọ́ọ́ lè fọwọ́ fa ìbínú ọlọ́run ẹni pé anabi sọlọ sọlọ ọlọ àdéhùn Aisha rí ọlọ ọyà oníkẹni tó bá ń wá ìyọnu èèyàn mọ̀nìkítàgà àrídọ̀ lọ ìfi sùkùtì náà mọ̀nìkítàgà àrídọ̀ lọ ìfi sùkùtì náà ìfi sùkùtì náà ṣàkìtà lọ́hùn àléhì ọ̀ṣàkìtà àléhì náà. ẹni tó bá ṣe pé bá ń wá ìyọnu àwọn èèyàn hmm. dátara pé ó wá fi rí ìbínú ọlọ́run hmm. ó ń rí ìbínú ọlọ́run torí fáwọn èèyàn kan láìkì òun. Hmm kọ́lá wọn ń pè ní pé ń pè lẹ́lẹ́nu kínní kan òun sọ pé ẹ̀rọ bú ń bẹ lẹ́nu mi ah! subhanallah kí ni mo rí bẹ́ẹ̀ sórí wàláì lọ́lẹ̀ mà wípé ọlọ́wọ́n ọbọ̀ bínú fún yàn ẹni tó bá ń wá ìbínú tó bá ń wọ̀ nínú àárín èèyàn tó wá torí ìbínú ọlọ́wọ́n ọlọ́wọ́n bínú tó bá wá yá hmm ọlọ́wọ́ tó wá tó kọjú àwọn èèyàn náà sí ọ. àwọn èèyàn gan-an tí tó ń wáyọ̀ lọ́wọ́ wọ́n padà bínú sí ọ. padà bínú sí ọ. o lè pẹ́ o lè má yà. Hmm. ṣé bó ṣe náà ń wáyọ̀ nu ẹnìkan ní ìsìn tó ń fi ń bú ẹnìkan ní ìsìn. tó ṣé ọmọ pa àwọn kan bẹ ṣe pé ní ara yín náà lára àwọn ẹgbẹ́ mẹ́ta sí ẹgbẹ́ yín jà ṣe hmm. pé òun ti o ti ń wá ìbínú tiwọn náà láwọn náà. Hmm. torí kò sí tí ò lè sọ lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ ṣe rí Ah, hmm. ó burú fún yàn bí ẹni kéèyàn rí pé kò sí kéèyàn lè jẹ kéèyàn lè jẹgbẹ kéèyàn lè mọtọ kéèyàn lè omi èèyàn gbọ́dọ̀ rí báwọn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ náà hmm. ọ̀rọ̀ tí èèyàn lè sọ ń bẹ ẹni ah, bí ẹni kó ní kò sí tó lè jẹ kẹsì máa rí pé kò sí tó lè jẹ lóòótọ́ sọ̀rọ̀ àwọn kaba yìí hmm. ó burú ó léwu ó léwu fọ́jọ́ iwájú ẹni kọjá pé tó bá ti fẹ́ ṣàbúrò wọn náà wákàtí rẹ̀ ṣé wàá lè ti ń ṣe yìí kì í sòun là àwọn tẹ́lẹ̀ ti jáde báwọn tó yẹ pé tó bá di ẹkùn bá ba ni wọ́n máa yọ ọbẹ̀ ẹkùn bá ba sàrùmí yọ ọbẹ̀ ẹkùn bá ba kẹ́lẹ́ kan wàláì bá ti máa ń sọ ọ́nà so ìgbà tó àwọn kan ti wá kúrò àlákàyè fáwọn èyí òun àwọn èyí òun ti dákẹ́ látijọ́ yìí òun dídì rẹ̀ mọ́ òun dídì rẹ̀ mọ́ so fẹ́ẹ́rì bóyá ìgbàtọ́rọ̀ náà ọba ràn wọ́n àwọn tó rà àlákàyè fún wọn yóò sá ràn wọ́n ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ayé ọ̀ràn yìí hmm. ti fi yé báwọn so hmm. òun náà ní pé ìdí kí máa bẹ̀rù ọlọ́wà kọ́kọ́ hmm. máa wá ìyọnu èèyàn kankan hmm. tó fi wá ti dẹ̀rí ìbínú ọlọ́run hmm. lọ́lẹ́ mà bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn náà lọ́lẹ́ mà pípé àwọn tó ń tí ọ lẹ́rẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ lónìí yìí wọ́n padà padà bẹ́ẹ̀ wọ́n padà wàlúwàlú wọ́n padà padà tó àmọ́ sí àtẹ̀yìnjẹ́ fún ọ nìyẹn lẹ́yìn náà lọ́lẹ́ mà pé gbogbo nǹkan tó ń ṣe bá ń ṣe ń sọ fún ọ pé má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí hmm. oríire ńláńlá nínú fún ọ. wàláì hmm. ẹ wo àbá òní Samakhshari náà bí gbèsè rí ni ó ní wàjẹ́dà kọ̀rí náà yóò náà pé èhó wàvọ́n náà kọ́rọ́ náà yóò ọmọ ènìyàn ó sì ó sì ó sì rí ẹnìkan orí àwọn akẹgbẹ́ àwọn kọ́léègì rẹ̀ hmm. tó ń ṣe wá sí fún un hmm. ń kìlọ̀ fún pé ọ̀nà tó ń rìn yọ̀ ọ̀dà ọ̀dà wà wọ́n nà kọ́dínà ń bá sọ di ìwo yóná sí ìwo tí ń kàn hmm. wọ́n á rí ìwo ni wọ́n á sọ di pé ń sábúrú fún un ń sábúrú fún un wọ́n á mú lọ́tà wọ́n mú lọ́tà kò sí ẹkún rí bẹ́ẹ̀ ẹkún rí bẹ́ẹ̀ ṣẹ́ni tó bá ń sọ ti.

ọmọ sọlẹ̀ kan pé mi máa ní tí ń jẹ́jà kí wọ́n lórí rẹ̀ tó ti yé báwọn ọ̀la ìbẹ̀rẹ̀ ta sí kó yá inú orí rẹ̀ ọmọ wa bí mi. lọ alùsùn lè fi ẹbí inú orí yẹn òfin náà kàn wá pẹ̀lú ohun tọ́lọ́ wọn bá ṣe fún ọ. Hmm. so n táwọn kan bẹ̀rẹ̀ ọ̀fọ̀ náà rí pé kọ́lọ̀ kó tọ̀ fọ́ náà àgbọ̀ fọ́nà sotori pé kíni <laughs> wọn yà àgbàlagbà wọn ní ká gbélé wọn wọn máa gbowó lọ́wọ́ wọn wọn yẹ kó dìbẹ́ǹdì yìí náà pé nìyẹn gbowó lọ́wọ́ yìí àbí wàhálà yẹ kó lè sọ yìí pé nìyẹn gbowó lọ́wọ́ yìí o ṣébí ibi táwọn gba mo sọ fún ọ ìwà gbọ́ yìí mò ń expect pé nínú rọ́dù rẹ̀ níbi ní pé nìyẹn pé nìyẹn gbowó lọ́wọ́ lásán látù yìí ọ yẹ kó lè wí bẹ́ẹ̀ tó mi nìkan hmm. òun náà ni pé ọlọ́run kọ́ ṣàánú fún wa hmm. ọlọ́run kọ́ ṣàtúnbọ̀ wa ṣe kọ́ ṣàánú wa hmm so kò ga jù ẹ wo bó ṣe wà wọn náà nìsín ẹ kò sí tí ó le lọ́dọ̀ Ọlọ́run ọba ó le di lọ́la nìsín kọlọ kó tó wọn ní kó náà kó tó wọn kó sì yí padà kókó kókó yòrò jù lọ́dọ̀ Ọlọ́run ọba. a sì ń bẹ̀rẹ̀ kọlọ kó ju ní kàdé dáadáa bẹ́ẹ̀ni Ọlọ́run bó ṣàlù bẹ́ẹ̀ni. náà jùlọ kò lọ fẹ́ ẹ lè jẹ́ náà sí àfún jákèmọ́lì gan fún rẹ̀ nàṣíhà ò lẹ́ni fún àwọn tó jẹ́ àwọn mùsùlùmí àwọn tó ń gbọ́ wa hmm. àbáwọn tí wọ́n padà gbọ́ wa àwọn alùsùnà hmm. àwọn tó jẹ́ alùbíríà náà àti hmm. alùkí ní tọ́wọ́ pẹ̀lú àwọn hmm. so ẹ dákun kí ni. sẹ́rí nàṣẹ́hà tí mo ti gbogbo àwọn mùsùlùmí òun náà ni àlà kí a máa yẹ lẹ́ni tí ọmọ wá òdodo ọmọ ah. wá òdodo tábà ń sọ pé òdodo ẹ̀sìn òdodo ẹ̀sìn nínú alkitaaba àti sunna ala fahmi salafil umma so òdodo ẹ̀sìn náà pé kí ni ọlọ́run bá wí ní tí mo bá ṣe yìí kí ni ọlọ́run wí mẹ́ẹ̀ kí lànà bí sọ báwo làwọn sàhábà ṣe gbọ́ kí ní yìí hmm. so mẹ́tẹ̀ẹ̀ta yẹn wàláhì kí wọ́n di mu gan ọ̀nà tí wọ́n fi ń wó dodo nù ìkìlọ̀ ọlọ́run wí kí lànà bí sọ hmm. so kí lànà bí ṣe then báwo làwọn sàhábà ṣe lò ó torí pé kẹ́ni tó bá mú kan bẹ́ẹ̀ hmm. ó lójú ẹni tẹ́ rí tí ó máa ṣe ní tí ò dá nídìí ẹ̀sìn ọlọ́run tí ó pè lẹ́sìn ọlọ́run tí ó wà ní pé kò ní rí ibìkan wí nínú kùránì yóò rí wí kọ́lá tí wàá mú balùbalù ẹ wúlò ní tí jákèmọ́lù náà mú balùbalù ní ìsìn tí tẹ́mtẹ́mù àwọn ju jámúra lọ́wọ́ fi ń justify ń justify eh, òkúta ẹ̀bọ tẹ́ ń ṣe. tọ́ tọ́ kí wọ́n wà pé pé nínú kùránì wò ó bó la nẹ́bí ṣe ṣàlàyé rẹ̀ bó làwọn sọ̀rọ̀ àbàṣe ìlú bó wọn ṣe gbọ́ yé lọ́dọ̀ nà nẹ́bí sọ̀rọ̀ àṣẹ náà kọ́kọ́ òun láì pé àṣìlá yàrá kọ́kọ́ nìyẹn wọ́n lọ́la sí ah, eh, eh, ń lò. iná láti ń lò àárọ̀ ó hmm. gbọ́ ikú làwọn sábà ṣe gbọ́ yẹn so ti ń jẹ́ kéèyàn ń jẹ́ sàlàfí àná nù ń jẹ́ kéèyàn ń lànà sàlàfí àná ń jẹ́ kéèyàn ń jẹ́ sàlàfí náà nù. so léyìí náà ni màá tí mo fún gbogbo wa wàláì ká máa wá òdodo yẹn káàkiri so náà yẹn ẹ jẹ́ kí a ní ìṣòro ṣe sọ́dẹ̀rẹ̀ hmm. láti jẹ́ olùgbìyànjú súnmọ́ náà kájí kí gbáyà kọ fẹ hmm, kọ fẹ so ìgbáyà fífẹ òun ni yóò jẹ kí a lè ní àmúmọ́ra hmm. àwọn nǹkan tí a bá ń rí a bá ń rí hmm. ní ìfúnlẹ̀ mọ́ ní ìparọ́ mọ́ ni ní ìfikíni ìfàbùkù kan ni so tára rẹ bá ti fẹ̀ tó sì mọ̀ pé tọ̀ ní ṣe dáwà tí ní nítorí tọ́ lọ́run ni gbìyànjú ẹ̀sìn ní nítorí tọ́ lọ́run so yóò rọrùn fún yàn láti lè kọ́ àkọjá ká mú anabi sallallahu alaihi wasallam ní sampo kódùwà wa hmm. role model wa pẹ̀lú táwọn wòlé lè yí o sọ́tà jẹ́ ṣògbó sẹ́mi ayé wa rọ́lọ́ hmm. láti kọ́ àpẹẹlẹ àkọ́tìkẹ́ ànilẹ́kùn fi rasulillahi uswatun hasanatun hmm. liman kana yarju Allah wal yawmal akhir wa dhakara Allah kathira so eléyìí ni mọ̀nà tí mo ní fún gbogbo àwa mùsùlùmí ní àsìkò yìí so kúlọ̀ kúlọ̀ ṣá ṣe àánú rẹ̀ fún wa ah, ṣàlékún ládàá rẹ̀ fún wa. Ah, inú ọdún fún ah, àsìkò tí ẹ sílẹ̀ fún wa in fact ìtúkọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ pé bí àwọn àwọn ti lù mí ìgbàlódé wọn náà wà láàrin ìṣẹ́jú mélòó yìí mm, a rí pé ara àǹfààní tí ó pọ̀ iná ọ̀rọ̀ tí àwọn ṣe fọwọ́ sọ nínú ẹ̀ òun náà ni pé kí ni o àkàlọ̀ mọ̀ pé àtẹ̀bá ń gbọ́ pé àlùsùn náà àti àwọn ẹlòmíín jà àbí wọ́n ń ní yù wọ́n ṣe fàǹfà kẹwọn pé pàápàá jùlọ láwùjọ ta wà lásìkò yìí o nítorí kí n lórí ọ̀rọ̀ títọ́ àti òdodo ni tọ́ ẹ̀yin tá a wá rí ẹ̀yin tàlàwó tòsí ẹ̀yin tó wá gbórí òdodo àìpé òkè bọ́lá kiri mọ́lódó ṣé ó bá ọ̀rọ̀ ọlọ́ọ̀ mu ṣé n tán sọ yìí sọ̀rọ̀ ọlọ́ọ̀ ni ni ó bá kè ọ́pù àbọ̀rà náà Muhammad sallallahu alaihi wasallam àbẹ̀kọ̀ sọ pé ẹ má dáwọn lóúnjáde má dáwọn lóó kódà kó dé páàdì súná náà ni ó bá ah, sọ orí ẹ̀ ah. ẹ má dáwọn lóòótọ́ ọ̀rọ̀ yẹn ànábì òṣèré àmọ́ a lè Eh, ẹ̀yà ṣe bẹ́ẹ̀ kọ́kọ́ lọ bẹ́ẹ̀ àwọn ah. ah, pé ah ọ̀dà pé ah. ìjọ ti ń lọ́wọ́ nu so èyí tó jòrò làgùrọ̀ máa lé then àwọn ẹ̀nẹ́bí ọlọ́run bá náà ẹ̀ka fún wọn fún alápèjọ àwọn ẹ̀nẹ́bí ọlọ́run. Hmm, ẹnìkan mẹ́sẹ̀jì mi nìsín so lórí ọ̀rọ̀ àfa mọ̀fọ́lúwaṣọ́ ẹ̀mọ̀ràfẹ́ <laughs> kan mọ̀ra ẹ̀rọ àfa mọ̀fọ́lúwaṣọ́ tó ń bẹ lábújá ẹ̀wọ́n náà ni ìdájọ́ bàbá ẹ̀mọ̀ràfẹ́ <laughs> ìfẹ́ kọmọ sí ọ̀rọ̀ so ó pé anabi sallallahu alaihi wasallam anabi hmm. jẹ gbèsè gbèsè pé ọjà láyé nípa anabi tó jáde láyé tó hmm, hmm. ṣe rí ọ̀rọ̀ yẹn ìgbékalẹ̀ ni ọ̀sán lọ́sàn-án níjà sọ àmọ́ ìṣẹ̀lẹ̀ ayé anabi kì í ṣẹ̀mí falala o anabi òkú ló kù falala o pé anabi wa ní luxury luxury life anabi <laughs> olórí nǹkan mọ̀ pẹ̀lú hmm. life yẹn o hmm. aláì tí ń jẹ òdodo tí ń bẹ́ẹ̀ ń dìde mo fẹ́ yọ fún wa o torí àwọn yẹn wá sọ yẹn di sí wá sọ di iṣu wá sọ di iṣu àbà. àfáàràn ti jáde tó ti jáde àwọn tó lọ kọrin. ẹ ẹ tó kí ni kí ni kí ni kí ló le tó yìí ah, ló le tó yìí ẹnu tẹ́kọ̀ sọ̀rọ̀ yẹn tí bá fàyè sọ̀rọ̀ yẹn ìgbékalẹ̀ yẹn hmm. so nke bẹ́ẹ̀ ni ànábì jẹ gbèsè ànábì kọ ànábì jẹ gbèsè wà dúrẹ́ẹ̀ ihu marhunu indal yahud tó ọ̀rọ̀ tó kílẹ̀ tí o tí wọ́n bẹ àdéhùn ànábì tó kílẹ̀ ni tó ọ̀rọ̀ tí mo sàárè fi tí o síra tí o wọ̀rọ̀ tí o tí o sì sí pé bóyá wọn ti yẹ hmm. parọ́ máa nàbì hmm. ànábì jẹ gbèsè kódà nǹkan tó bí ká ní pé kíní yẹn tí yẹn máa ń lò blood proof hmm. tí wọ́n fi ń jagun nígbà ànábì lọ́ọ́ ló fi gbà ló fẹ́ gbà lọ́wọ́ ló fi yá tó fi yá kọ́lá wọn gbà kó lánà jù àpò ọ̀nàjù ọ̀nàjù kí lọ lè sọ kò sí lọ lè sọ àbíkalẹ̀ yẹn àbíkalẹ̀ yẹn ní òkúrọ́ ni ẹmọ ìtumọ̀ ọ́ sàrì ọlọ́wọ́n jọ sàn yóò sàn ilẹ̀ sàrì ìtumọ̀ fẹ́ lọ́wọ́ ẹgbẹ́ mi sáré pé báwa ń jà fún anábì lórí ìyẹn tí ó tẹ́ ìjà fún lórí ìlànà rẹ̀ pé ẹ mọ́ ìlànà míì tí ẹnìkan ní kẹ́ máa rìn. Hmm. kí ló tẹ̀ mọ́ tẹ̀ mọ́ múra bíi tànábì hmm. kí ló táwọn ìyàwó yín ọmọ múra bíi tànábì hmm. kí ló tẹ̀ mọ́ gbogbo tànábì ò sí tẹ̀ rọra pátì. ṣé pátì ẹgbẹ́ ẹ ṣe máa ń ṣe. ẹ ẹ bá ní tànábì tó di lẹ́fọ̀. ọlọ́run ìlọ kókó ń kóso sí ọlọ́run. àtàlámàbí yìí náà ni. ọlọ́run kò ní àṣà àlùfọ́ wa pàápàá fún wa ṣọ́kọ̀lọ́kọ̀ wa tó ṣọ́ wọn. Ah, ìwọ̀n pẹ̀lú ọkọ̀ wọn náà hmm. kọ́lọ̀ kó bá aṣọ wọn eh, àti gbogbo àwọn tí wọ́n eh, kọ́ tí wọ́n ṣe eh, gbogbo ẹ̀ kó ṣe dáadáa adékún dáadáa fún wa tó kọ́ fẹsẹ̀ wọn yẹn lórí fúnà Nabi sallallahu alaihi wasallam tó kọ́ mọ̀ yẹ ẹ̀ṣẹ̀ tí wọ́n náà kó ṣe àlékún ìlú ṣèṣẹ̀ fáwọn náà هذا وصلى الله على محمد جزاكم الله خيرا احسن الله اليكم ọ̀nà àti gbọ́yìn lẹ́nu àwọn ṣéèkì wa ẹ̀rí pé gbogbo tá à ń sọ àṣùgbọ́n sígbà tá a jọ wá ọ̀rọ̀ ìní ọ̀rọ̀ ìmọ̀ náà ni wọ́n sọ kì í ṣe pé ọ̀rọ̀ àwọn àbúyàn kí láyé fi hàn gbà kọ́sà wọn pé tá a bá rò láyé á rò lálẹ́ kì í hàn so kí láyé fi kí láyé fi hàn ṣe so láti lè kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ti ń ṣe ká sì mọ̀ pé ah, ọ̀nà wájú yìí tá a sì bùkátà sí ní ẹ̀sìn ó pọ̀ gan ó pọ̀ ju gbogbo nǹkan míì tá a kàn ń tẹ́lẹ̀ àkànbó wa tẹ́ka máa fà á fà á fà á fà á fà á bẹ̀rẹ̀ pé ìgbẹ̀ náà ìmí náà máa ń láǹfààní ilé ilé náà tó sọ ń sì àyàn ń kọ́mẹ́ǹtì ní ìṣòro sọ alhamdulillah wọ́n ti fèsì ah. torí pé eh, wọ́n lo ayàkùnrin ni wọ́n fi ń ṣe wọ́n ń kà wọ́n fi ń ṣe ìwòsàn bẹ̀ẹ̀ni hmm. wọ́n òkúta hmm. pé ìta ń sọ sí àṣetán hmm, sọ pé òfin jọ ohun tó ń ṣe wọ́n sì ti ṣàlàyé ẹ̀ pé kò jọra wọn kò mọ kò jọra wọn ìbí ọ̀rọ̀ ọlọ́ọ̀nù yẹn bí ó dàbí ẹbí kí kẹ́nìkan sọ pé kó náà wà níbi kan tó náà ń ṣètò wáfù nínú ilé kọ́ wáyé kọ́ yẹn tọ̀ náà fún nàìjíríà ah, ní àwọn kan náà lọ́tàrí náà ń ṣe ní ìkíní náà ìyẹn ti di àṣẹ ọlọ́run ba هذا يعني أمر الله عز وجل so tábà wá ṣe èyí ti bìbádà tí ọ̀pọ̀ wá ṣe ń bí bíbí àmì àdára bẹ̀rẹ̀ kó là ó lè di kúfù Eh, ó lè di ṣírùkù mẹ́rin lọ́wọ́ abẹ́lọ́hun kọ́lọ́hun kó máa ṣàánú wa àwọn iṣẹ́ wa èyí tí a ṣe tí a sì nílò pé a ṣe dá abẹ́lọ́hun kọ́lọ́hun kó máa ṣàgbárí ìjọsìn lọ́wọ́ èyí tó wá kó tó káàtó abẹ́lọ́hun kó wọ́n ṣàṣe àforíjì fún àwọn ṣèfọ̀ wa náà ọlọ́mọba tí ti ṣe dára fún abẹ́lọ́hun kọ́lọ́hun kó máa ṣàtúnṣàlékún dára àwọn ọmọ náà kọ́lọ̀n kó jẹ́ kí wọ́n ju wọn lọ́sí dáadáa kọ́lọ̀n jẹ́ kí wọ́n jẹ́ sí dáadáa àti àwọn tó yà wọn ọjà tí wọ́n náà inú adùn gan ọ̀la inú adùn gan ẹ̀rí bẹ́ẹ̀ ṣe máa ń jà àti kalẹ̀ yìí kódà àtàwọn àpapọ̀ àwọn gbà mí èyí náà ṣe máa ń pè mí láì náà ti pé àṣà ẹgbọ́n àwọn ṣèkọ̀ rẹ̀ ọlọ́ọ̀bá aṣọ lẹ́sàájú ìgbàkọ̀lá kẹrà bárakàlá bíkọ̀ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته.